kíra ẹ̀rẹ́ ẹ̀sìnrì tọ̀hán kíra kàrìgbò alẹ́ ọ̀pọ̀pọ̀n báyìí onílé alẹ́ ẹ̀rẹ́dógún ìlélá so àyà tí a kà àyà 26 ẹni pé ogún àti mẹ́fà lọ sọ́rọ̀ tó lè sá What is the loud, the loud? أعوذ بالله من الشيطان الرجيم يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا أن تميلوا ليلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا يا أيها الذين آمنوا لا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة منكم ولا تقتلوا يعذبكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نسليه نارا فسوف نسليه نارا وكان ذلك على الله يسيرا تجتنبوا كبائر ما أو نحن نكفر عنكم نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ọlọ́wọ́ bá tí ọlọ́rẹ̀ gbá ṣe ọ̀sọ̀ Al-Qur'an kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam láti pé kí ó jẹ́ àwíjàre ńláńlá tí yóò fi ọ̀rọ̀ lọ gbogbo ẹni tí ó bá fẹ́ rojọ́ lẹ́nu níjọ́ gbogbo àìsèyànà àwọn ọba tí kí n ṣe fẹ́ àbòsí bákan náà òun náà kò kí ń ṣe àbòsí ọlọ́run ní ìlọ ṣàdéhùn tẹlifóòtù sí الذي دينه الله تطيع قال الله تعالى إني حرمت الظلم على نفسي pé èèwọ̀ ni kí n kàbùsí fún yín ẹni àlọ́tò lọ́nà àdàlọ́ tí mo ṣe àbùsí ní wọ̀ fúnra rẹ̀ ọ̀dà ẹ̀tùrù nínú nǹkan tí ó gbọdọ̀ dá àlejò òun ẹni pé ọlọ́wọ́ ọba ọba onídọ́gba lọ́ba ni olódọ́gba lọ́ba ilé ní òfin rẹ̀ onídọ́gba lọ́ba ni níbi ṣe má ṣe olódọ́gba lọ́ba ni níbi ẹ̀san rẹ̀ kódà níbi ìfìyàjẹyàn rẹ̀ ọwọ́ ọmọdé wa lọ́ba ni sọ ara dọ́gbadọ́gba ọlọ́run ọba òun náà ni omi sọ àkọrọ àánú kalẹ̀ torí kókó àtọ́lọ́wọ́ ọba sọ àkọrọ àánú kalẹ̀ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá ṣe pé òjíṣẹ́ lásán náà ló rántí wa ó tó kódà bí o tó rán òjíṣẹ́ sí wa nílé ayé àdéhùn tí ọlọ́run bá ti fún wa tí a ti gba àdéhùn lọ́dọ̀ ọlọ́run ọba láti gbàgbé ọlọ́run ti dá nàbí ẹ̀rọ rẹ̀ ádà kí ọlọ́run ṣàlàyé rẹ̀ nínú kan án lẹ́yìn náà tó àmọ́ nínú àánú ọlọ́run ọba àti dọ́gbadọ́gba rẹ̀ nítorí wọn rán òṣìṣẹ́ tó wa ó lẹ́yìn tó gbogbo ilé ẹ̀dínwó yìí tán pàtó wọn rán òṣìṣẹ́ lòdì yín bákan náà ọ̀nà olùdílù kóòtù bìí wọ́n tún máa sọ àwọn tíra mi kalẹ̀ fún yín sọ kẹ́mi kankan bá bàa lè ní àwùjọ àrẹ tí ó máa ń gbé lọ́wọ́ ìlànà ìyá wọn pé á ah, ẹ̀yìn máa ní ẹ̀yìn máa ní. gbogbo àwọn òfin ọlọ́run tí a kà lọ sọ́wọ́ kìlọ̀ sáà. àwọn ọba dé kó yín wa pé èmi ọlọ́run ma rídò wọ́n hù lè yorùbá yìí lálàfọ̀ títí mo bà lérò pẹ̀lú àlàyé tí mo ń ṣe fún yín yìí òun náà ni láti pọ̀rọ̀ balẹ̀ hàn sí rẹ̀ mo fẹ́ máa ṣàlàyé fún yín pẹ̀lú gbogbo nǹkan tí ẹ̀ wọ́n ti ń kà fún ẹ láti rẹ̀ ẹni pé gbogbo àwọn tá a ní èèyàn lè fẹ́ ọ̀rọ̀ nípa pé gbé ojúnà sí ìdìnnà tó wà ní ìlú ìlú wọn lè rọ ìdìnnà lọ́kùn fẹ́ ṣàlàyé fún yín ni òyà àdíyàkùn súnà nàlùlà bẹ́yìn nàlù kọ́ọ̀bù mo wá fẹ́ fi yín mánà kẹ́ńtà ọmọ tẹ̀lé ìlànà àwọn tó ti ṣáwájú yín. الإمام ابن كثير وليخبر تعالى أنه يريد أن يبين لكم أيها المؤمنون ما أحل لكم وحرم عليكم أما تقدم ذكره في هذه الصورة غيرها ويعني يقول سنة الذين من قبلكم مرض كثير يعني طرائقهم الحميدة الله ذكر لي لأنه تجد ìlànà àwọn èèyàn rí ọ̀nà wọn tó jẹ́ ọ̀nà gidi tí wọ́n tọ̀ wọ́n ti bá òṣèré yìí ọlọ́pẹ́ ká máa tẹ̀lé òfin ohun tó ń là kalẹ̀ àwọn tí yóò ṣègbò ha wọ́n yẹ lọ́wọ́ ha òfin tó ń nífẹ̀ẹ́ sí tó ń yọrọ títí títí ọ̀nà tí ó fẹ́ kẹ́ máa rẹ̀ lẹ́yìn. wàyẹ̀ túbà àlẹ́ ikùn ọlọ́run ni mo tó fẹ́ forí jìn ayé mílẹ̀ ìsìn wọ́n lọ ṣáàrin fún ẹni tó bá ti rìn ìlànà yẹn kó túbá kó bẹ́ẹ̀ yẹn àwọn tọ́tọ́ ń ṣeré wọ̀ kẹfẹ́ tètè rẹ̀ mọ́ yẹn yẹn ló wá ní ìdí pàtàkì tí wọ́n fi ń ṣe àlàyé fún ní eléyìí wípé eléyìí nǹkan tí mo fẹ́ ni eléyìí nǹkan tí mo fẹ́ wọ́n mọ́ ọ̀rọ̀ àìlèyí mọ́nú ṣàkíyìmùn olúwa ní èmi ọlọ́run ọba ọmọ ní mímọ̀ ní mí àì fi ṣáré ẹ̀yí ṣàkíyìm ọba tí mo mọ ìdí pàtàkì tí wọ́n fi ń ṣe ogun gẹ́gẹ́ bá ṣe ni níbi òfin èmi ọlọ́run tí bá ní ẹṣẹ léyìí èmi ni mo mọ tí mo mọ tí mo fi ń kẹ́ ṣe ẹ má ṣe nǹkan báyìí lọ èmi ni mo mọ nǹkan tí ìfẹ́ kẹ́ ẹ débi rẹ̀ máa ìdíkù kẹ́kẹ́ ṣúná wà àkọ̀dárì àbí wà kọ̀dárì yìí ọlọ́run ni ọba tó nímọ̀ nípa àwọn kádàrá rẹ̀ olóko kádàrá olókì mọ kádàrá ẹnìkan ọ̀mọ́ ẹnìkan tí a kádàrá lágbájá nìyí ẹnìkan ọ̀mọ́ gbogbo àwọn alágbájá ah, áá. Ah. Ọ ara rẹ̀ ń wọ́n yí padà ní wọ́n lè mọ̀ kọ́ máa ń láti ẹni ga ọ̀mà pẹ̀lú lè mọ̀ kọ́ máa ń láti ẹni lẹ́kọ̀ọ́ wàkọ́dẹ̀ afọ àárẹ̀ lórí àwọn iṣẹ́ ẹni tí máa ń ṣe ní ọmọ ìlú pàtàkì tí ń bá ti kankan ẹ̀mí ẹ̀ lè ní ìdí tí ṣe. náà ni tí ẹ bá rí tó ń

tòótọ́ ló gbọdọ̀ rẹ̀ lọ́kọ̀ọ́ pé ọlọ́ọ̀bà yìí ọba onídéédé lò ọlọ́mọ tí kọ̀ọ̀bá ń ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ àmá ìyẹn lè bínú ọkọ̀nà yẹn kú bọ́lá lè ní ọlọ́run ọ̀sẹ̀ ní fún ní kàkà kí ni fún ọ ní kàkà òun ti máa dààmú wọ́n máa ṣe wàhálà ẹ̀ wọ́n ṣe lùdí lọ́run ní ìlú fún ọ ọlọ́run ló sì máa ṣùkúmọ̀ láńlá lòdì fún èèyàn ṣé tí ọlọ́run bá ń bẹ̀rẹ̀ ní ìrọ̀ di eléyìí lọ́wọ́ tá à ń sọ yìí ó bẹ̀rẹ̀ ọmọ ìyẹn ó ń pọ̀ ní ẹni yẹn ìtumọ̀ ti ń jẹ́rẹ̀ ní pé èèyàn máa ti ń jẹ́ kádàrá rùn ẹni wọ́n wà ní ìpinnu láyé òṣèpé irú ẹni yẹn wá ní ẹni tí àkídà rẹ̀ ó jìnnà láyé. ọ̀kan lẹ́nu yẹn wà mẹ́ẹ̀ tí ó gbélé lọ́dọ̀ láwùjọ tó dodo tó tó kíní ẹni tí òkú nù ẹni rẹ̀ tó gbé tó bá ń lọ kó fẹ́ ra kéré tẹ́lẹ̀ tó pé ọkọ̀ sanwó kalẹ̀ wọ́n ti ẹni orí ìsàlọ̀ kọ̀ọ̀kọ̀tọ̀ kọ̀tàlùwọ́ ọ̀nà ṣe àfọ́ẹ̀ ولله حكمة وراء ذلك جرى الله في البنية من كريم الله ثم الذين تطيع náà ni ẹ̀rọ inú àgbàdo sọ pé ó ní alùpàdánù ó ní nìdánwò tọ̀ṣì nìdánwò tọ̀ṣì ní ọ̀gá ni lẹ́mú yóò mẹ́nu bẹ̀rẹ̀ kọ́dà mẹ́kọ̀dọ̀ tọ̀ṣì lò ó ń ṣeré kọ́dà nìdánwò tọ̀ṣì ń gẹ́gẹ́ lè tó ìgbàgbọ́ tọ́lá bí ẹ̀rọ ọlọ́run ọgbọ́n ọgbàgbọ́ níbi kọ́dà rẹ̀ ti bọ́ náà nìdánwò tọ̀ṣì ó lè tó tọ̀ṣì ومن لم يؤمن بالقدر ẹni tó bá ní òun ò yọnu òun ọ̀gbà kádàrá pé òun ọ̀gbà gbọ́ ẹnìyẹn lọ́kọ́dọ́ ọ̀ṣídù ọ̀ṣídù rẹ̀ bàjẹ́ rò ọ̀ṣídù rẹ̀ bàjẹ́ rò. tó ilmu wa hikmatullah kí wọ́n mọ̀ pé ìmọ̀ lẹ́yìn tó tàbá ń ta kárùn-ún kọ́dà àwọn ẹ̀rìn àwọn ọ̀rọ̀ tó kọ́dà àdìkọ́lẹ́ máa ń fi ìmọ̀ràn rẹ̀ kọ́nà àwọn nǹkan mẹ́rin rẹ̀ gbọ́dọ̀ pé síbẹ̀ lọ́lẹ́ kejì náà ni pé ìmọ̀ tí ọlọ́mọ ẹ̀ ọlọ́mọ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ́mọ̀ ti pàtàkì tó fi jẹ́ kí nǹkan yẹn kó kó ṣẹlẹ̀ òkè máa ń wọ́n wá ènìyàn yóò ní sẹ́mi pẹ̀lú wàhálà ìgbésí ayé rẹ̀ káàkiri lórí nǹkan tó bá ti rọra wá ó ti gbé gbèsè tó ń jẹ́ ìgbésẹ̀ ẹ̀sìn ní ọ̀bá lérí rẹ̀ lọ́kọ́ tẹ̀lé ká péré lé ìlú ṣé máa fi yóò kulẹ̀ ìdánwò wà ètò ọlọ́wọ́ ọba mi. tó mùsùlùmí ló ní fọkànbalẹ̀ nílé ayé rẹ̀ pẹ̀lú irú àwọn ìkàrà yìí tó ti lọ pé ṣẹ́kùn ọlọ́run yìí. tó mo fẹ́ wá pẹ̀lú yóò kàn wá pípẹ́ èèyàn ti bí bẹ́ẹ̀ kẹ́mi ọlọ́run padà sí ti pé tọ́kì hmm, bá tẹ̀ wá lọ lẹ́nu kọ́ ìgbà ńlá bí ó fi ẹ̀ bá kú sílẹ̀. tó ìpèjìlé ṣọ́ọ̀tì wá ní nísìnyí ti di pé ẹ̀yà lágbẹ́ǹtì ẹ̀dọ́gbẹ́ fọlọ́. tó àbí èèyàn rọ́mọ bí ó ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà lórí ọmọ ọ̀dà wo pé á ah, tó gbogbo aláfẹ́ káfíń láti ṣe yìí sáfẹ́ tí tàfíìlì láti jiná pé ìdòwò pé ìwé yìí gan níṣẹ́ ìwé tó pè é báyà láyé nù tẹ̀lé mi lè mọ̀ pé báyìí fẹ́ rí ibọ́ mọ́ pé báyà ọmọ mi ìbànújẹ́ ọmọ ìbànújẹ́ ni ọmọ mi lọ́dọ̀ òbí rẹ̀ tó bí ni wọ́n fa tí ó fi kú ẹ̀rí pé ìyá ti ń rán ọmọ ìbànújẹ́ lọ́jọ́ ọkú tẹ́bá ní kọ́ máa fi ọmọ ìjọ àkọ́kọ́ ṣé kọ́ bí ọmọ òní tẹ lọ́rùn aláyọ̀ tẹ lọ́rùn pé wò ó sáfún bá bẹ̀rẹ̀ náà pé wò ó bó ti lọ ti wàhálà rẹ̀ ọmọ yìí ò ní lè mú tọ́lọ́ wá fún ọ ó sì mọ fún oúnjẹ fá fún àwọn ọlọ́mọ gbogbo wàhálà lọ́mọ ṣe rí rẹ̀ títí wọ́gẹ́ lọ́mọ wẹ̀ fún ẹ̀kọ́ àwọn ọmọ fún wa bẹ́ẹ̀ wàláì ọ̀nà àwọn ọ̀dọ́ wà bẹ́ẹ̀. ṣe pé wọ́n tó géńdé láyé ohun nílé pò lójú kan wàláì wàláì wọ́n wà bẹ́ẹ̀. ṣe tó bá súnmọ́ tí lóun tó bá wá súnmọ́ tí lóun pé ntọ́kùnrin ń sọ eré yìí ń sọ ni. ẹlòmíì mo wá rí káàkiri ẹ̀pàdé rẹ̀ láti kékeré ó ti wá dé gidi gbà pẹ̀lú ìrìn káàkiri ìwọ́n náà ni ìwọ́n wá dúró kí rẹ̀ hùn hùn kò lè sọ pé bùn mi kò lè sọ pé bùn mi yóò bí ó sì ti ti ti ti ti ti gidi gbà gbó fúnra àwọn mí ọmọ mi bẹ̀rẹ̀ pé ẹlẹ́ parí rẹ̀ yára lé ní pé òun wà lọ́ọ̀nà airport òun wà lọ́jọ́ níyìn làwọn ti lọ lè ń mú nítorí tó bá kàn ti jáde láyé lọ sí ẹnu ọmọdé kankan sọ̀rọ̀ fún wa ní má bí ma ṣe ìyá rẹ̀ lé kí má bí ma pé tó bẹ́ẹ̀ ni gbogbo bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lè mí bẹ́ẹ̀ ń jìgìrì ọlọ́run wò fún ẹ̀wọ̀n balójẹ́ bẹ́ẹ̀ lè mí ọlọ́run wò yẹ fún ńlá káyì ẹ̀wọ̀n balójẹ́ tòótọ́ ti pé ọlọ́ ọmọ tó fi láká ìyẹn ṣe náà tẹ́lẹ̀ ní láká ìyẹn ló ń ṣe ìyàwó ìburúkú yìí. ìwà ni àkàrà áá ìwà wà ní báyìí. tó o fita ti lọ ni pé wallahu alimun hakim ọlọ́mọ bá tó ní ìmọ̀ ìmọ̀ rẹ̀ ó tún mọ pàtàkì tó fi ń ṣe òfin rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan. ọlọ́pìnrin wallahu yuridu an yatuba alaykum náà. والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا أن تميلوا ليلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا ما شو تعرف أدنى أدنى يوكا يوكا أدنى نعم ọlọ́run wá ní wallahu yuridu an yatuba alaykum ló wá ní gbogbo àlàyé tí wọ́n ṣe fún yìí ẹwà owó káfí mọ dáadáa ọlọ́run káfí mọ ìkẹ́ ọlọ́run ọba lórí àwọn ẹ̀rẹ́ ènìyàn ló wá ní wallahu yuridu an yatuba alaykum tí mi ọlọ́run wá ń fẹ́ mo fẹ́ kẹ́ ẹ kẹ́ ẹ mọ̀nà ní kẹ́kẹ́ rí ìtúbà lọ́dọ̀ mi ọlọ́run mo fẹ́ forí jì yín máa yẹ kó àlù wọ́n òbí àdá ìgò wọ́n kí mo fẹ́ fi ìyà kí n jẹ ẹyọ mẹ̀rẹ̀mẹ̀rẹ̀ níyà kí mo fẹ́ fi ní ìjẹ. إن شكرتم وآمنتم كتبوا الكتاب من يرون أنت ليه قابوا كان الله شاكرا àìlímọ̀ tí wọ́n lè ní ọmọ wá jẹ́ ọba tí wọ́n ń tó wọ́n dúpẹ́ fẹ́ dà tó bá ṣe dáadáa àìlímọ̀ mo jẹ́ ọba onímọ̀ wọ́n lọ ilé lọ ẹ̀yẹ tó bá ẹ̀ kí wọ́n ní mo fẹ́ kẹrí àforíyè ní ọlọ́run mo gbé tẹ́lá ṣẹ̀ mí fẹ́ṣin kẹ́sí mi fẹ́ ẹ ṣàtúnbá ẹ padà fún un bẹ́ẹ̀ àforíyè yìí ọlọ́run ẹ̀ lọ èsì ọba tó ní pé ọ̀ ẹ́ oríṣẹ́ ó tún bá kọ́lá kò ní gbà àwọn ọmọ ọgbà kò sí bí ẹ̀ṣẹ̀ náà fi lè tó ẹni náà ṣẹlẹ̀ tẹ̀lé ìtọ̀mọ́ ọ̀tọ̀lọ́ àdéhùn tó sínú ẹ̀dá mẹ́rin ní sọ́lẹ̀ èdè ènìyàn tó bá ṣẹ̀ ní sọ́ni pé ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn balaga ìnáàlà sàrà gbàtí tó tó tó tó sọ́mọ́ ọgbà ẹ̀dẹ̀wó gbadé sọ́nà olúwa ní lẹ́yìn ìgbà náà ọwọ́ wà foríṣi lọ́dún ìní ọlọ́run ọba tọ́lọ́m ẹ̀ kò ṣe mọ́ o mo túbọ̀ o àforíṣi fún mi o ọlọ́run ọba ní èmi gẹ́gẹ́ lága fọ́ọ̀tò àǹk ń fi ṣàforíṣi yẹn fún ọmọdé tó túbọ̀ rẹ̀ kò ní kò ní kò ní nímí láti àá yìí gbogbo ẹni tí wọ́n ń sọ pé adúrẹ́sẹ̀ yìí ah, adúrẹ́sẹ̀ yìí ẹnìyàn ọmọlọ́wọ́ kan mẹ́fẹ̀ ìgbé ọ̀fẹ́ tó bá sọfẹ́ tó bá ní bọ̀ tí bá ń ṣe lọ́wọ́ nìyẹn lè máa pariwo rẹ̀ pé ah, adúrẹ́sẹ̀ yìí wọ́n wá ṣetán pé òun já wọn kú níbẹ̀ àfa ti bá ń sọ fún yẹn pé adúrẹ́sẹ̀ yìí ẹ́ sòrò tó ju àfa àgbẹ̀sára aláìmọ̀kan òun rí òun náà lójú tiẹ̀ lọ́wọ́ rí kí ẹni tó pa èèyàn 99 tó pa èèyàn 99 wọ́n parí àfààlẹ̀ sára aláìmọ̀kan wọ́n bá gbọ́n pé mo fẹ́ túbà ní ní ẹni kí ló ṣẹlẹ̀ sí ọ ó ní mo fi pa èèyàn 99 ní ah, ah, ah, èèyàn 99 ló ti pa èyí pọ̀ ó lè rí àforíjì ọlọ́run kankan mọ́ ẹ̀ẹ́ à báyìí báwọn díẹ̀ kan ṣe kó pè wọ́n bá fún un náà fún ọ̀dọ́ ìbá pè pérépéré ìjọba máa tẹ̀lé ayé mi lọ́wọ́ yìí wọ́n máa dé sọ pé ẹ̀rẹ́ mélòó pàpọ̀ ń bẹ̀ ní bọ̀bá ọ̀ míà kò ní sọ pé míà ńlá wọ́n á ṣídà láàfin ní kọjá báwọn ní ìṣòro náà fún un tó ló bá ń bá rí àjò rẹ̀ lọ. àlẹ́ ìsọ̀lọ́ àìsọ̀lọ́ olóòwò tó pàdé àfáà mi òun jẹ́ ẹni tí ó fi ọlọ́wọ́ bá yé náà ni aburú ni kí èèyàn jẹ́ ẹni tí tó lóun ń dá sí ẹ̀sìn ọlọ́run àgbákò tí ń ṣẹlẹ̀ nílùú ìlọrin nù dákun kí ló àwọn ìjà tó mọ̀ ìlú ọmọ ìsáná ọmọ ọmọ ẹni tí òun ká sálẹ́rì kọ́mọ ní òun ń dá sí ayàkọ̀rọ̀ hàn òun ta fáyàkọ̀rọ̀ hàn pàṣẹ pé ìgbésẹ̀ tí àwọn tí wọ́n ń jẹ́ mùsùlùmí wọn náà ìlẹ́ni tó ẹ̀rọ wá bá ẹ̀rọ bá kíkẹ́ àìmọye àwọn àmì ọlọ́run àwọn ìkìlọ̀ ọlọ́run ọba tó ẹgbẹ́ kéèyàn náà ni ẹni tó bá ń jẹ́ olórí ibú ẹ̀dá iná ṣàkíyà bí ṣàkáwà ti mọ́lẹ̀hùn láyé lẹ́kọ̀ọ́ rẹ̀ láwọ ìdá àìsàn kíkẹ́ ẹni tó bá jẹ́ olórí ibú ẹ̀yẹ yóò gbọ́ gbóhùn rẹ̀ bí ṣàkọ́wọ́ ti mọ́kìlìkùn yóò wó máa ní láyé wílé kò rọ́dẹ̀ lẹ́wọ́ ìdá àlọ́ gbàtí bá ń ṣe náà yẹn ẹni kò ní lágbára láti dá padà bẹ́ẹ̀ bá ń kìlọ̀ fún bẹ́ẹ̀ ti rọ́dù fún tẹ bá ti gé ní wọn rọ́dù kan láyé nìsín mọ́tòlódún yóò tó jáde wáyé torí kí ni ṣàkọ́wà orí ibú tí ó ṣe yẹn ṣe tọ́jú ọ̀dà ọmọ sáyẹn oríṣiríṣi tẹ́lẹ̀ rẹ̀ ní tí ò sí ẹ̀rí ń bẹ tí ò sí kankan bẹ́ẹ̀ gbé jáde ìtàlẹ̀ lè gbé jáde ẹwọ́ láti ẹ̀wọ́ ní kàfàrà kò sí jẹ́ kàfàrà tí ẹ̀wọ́ láti gbọ́n lórí lọ́sọ̀ kí kò sí kàfàrà kan bẹ́ẹ̀ tó àyàn ti dé sí tó ọkọ̀ ìkúrọ̀ tí oríṣiríṣi lọ́dọ̀ oríṣìgbà tó yá orí ẹ̀wọ́n ti bá wọn sọ̀rọ̀ ẹ̀dìrí kìnnìkan ẹ̀dìrí kìnnìkan ẹ̀wọ́ tó tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ilẹ̀ ìṣẹ́ èmi ọ̀gbọ́n kọ́lẹ̀ nìkan sọ mi kọ́ ní ẹ̀rí kọ́lẹ̀ nìkan kọ̀ dáhùn lóhùn wọ́n ti mọ̀ pé òun ò dé rọ́ọ̀lù ni ìmọ̀wó mọ̀ pọ̀ ìmọ̀wó pọ̀ tí ò dé rọ́ọ̀lù ìmọ̀ tún lọ̀tọ̀ mọ̀ pọ̀ ìmọ̀ àkùrọ̀ àlùkọ̀ mọ̀ pọ̀ tó fi ní dé rọ́ọ̀lù. tó wọ́n bá tún ní wọ́n Eh. lórí kan fẹ́ kẹta wọn bọ́ ẹ̀ṣẹ̀ ń gan àwọn káwọn èèyàn kan máa gbẹ̀kẹ̀ jẹ́ lẹ́lẹ́ náà ojúṣe ẹni tó bá ń jẹ́ omi dáhàwà tó bá ti gbọ́ kẹ̀kẹ́ fún kẹsọ́ sí náà ni torí tí o bá sọ sí wọn o lè jẹ́ ìbálẹ́jọ́ fún lọ́dọ̀ ọlọ́run tó náà ni ẹ̀yọ́ kẹfì dáa lọ ẹ̀yọ́ kẹfì sọ sí ẹ̀kọ́ wọn kéré yé ètè ṣùgbọ́n ti dá wàhálà kalẹ̀ fún ó dá wàhálà kalẹ̀ sí ọ̀rọ̀ ara rẹ̀ náà ẹ̀rí pé ṣẹ́kùn náà ti dá wàhálà kalẹ̀ sí ọ̀rọ̀ ara rẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ ayé ó dá wàhálà kalẹ̀ sí fọ́ọ̀jà gbé sára ní kóòtù kò bá tó bí kò bá yàrá yàrá ẹ̀bẹ̀ àmú ti bẹ̀bẹ̀ ó ti bẹ̀bẹ̀ ó lọ sáré ní bẹ̀rẹ̀ káàkiri áà láyé dúró alẹ́kọ̀ọ́jẹ́ sánú mi wàlá ni yóò tó kọ́ sí orú aburú mi mọ́ ó lẹ́rú aburú tó fi fún ọ ní ọrùn ní kóòtù ọgbà ọ káì jẹ o ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lòun nínú gàáwò lọ́kọ̀ọ́kọ́ yìí ẹ̀wọ̀n tó fún gbá tí ò ní rí òfin rẹ̀ náà ni ẹ̀kẹ́kẹ́kẹ́ ọ̀yà ìdíyà ọgbẹ́ lọ́yà rẹ̀ lọ́lẹ̀ lòwó káàkiri jùmọ́ra kọ́yà mọ́ bẹ̀ wọ́n sórí kéèké òun nìkan ní ọ̀bẹ̀ ń bẹ àwọn tó ń bọ̀ náà wọ́n pọ̀ ń oníbẹ̀ ni òun tọ́lú òun gbogbo ọ̀nà wọ́n bẹ̀rẹ̀ ẹ̀wọ̀ kan èyí jẹ́ tó bẹ̀ ẹ̀wọ́ tèmi ń bẹ̀ ọmọ lọ́rin lèmi èmi ò lérí ẹ̀sẹ̀ fún ọ wàlá ìlérí ẹ̀sẹ̀ fún ọ ẹ̀dá bọ̀ wọ́n lè fi ọ̀rọ̀ kọ́ọ̀tù máa ná ọ̀rọ̀ pẹ̀lú kọ́ọ̀tù fi jákúmọ́ lò mọ́bílà ni wọ́n á ní ẹ̀sọ́ fúnfà sáìsà rẹ̀ ẹ̀sọ́ kó wá pẹ̀lú ojú sí mi bàbá wa ìbọn sàmì bá mú ọmọ rẹ̀ ń wá mo fẹ́ kọ́ ẹjọ́ wọn bọ̀ á ní ìsìn ṣe ṣe ṣe rẹ̀ sí èmi tẹ̀lé wọn wàláì tẹ̀lé wọn ṣe kí wàláì mo tó rí wọn ní tẹ̀lé wọn débẹ̀ ọ̀tọ̀tọ̀ pé tọ̀ ẹ̀yìn wọ́n ní mú rìpọ́ọ̀tù lọ́gbà ajápọ̀ lọ́dẹ yọ skul ní ìsìn ṣe ṣe ṣe pé lọ́ọ̀yà rẹ̀ kó ṣu lẹ̀ nísìn kọjá ó tó lẹ̀ nísìn àṣẹ ni lẹ́yìn lẹ́yìn wàhálà rà ní ìjájà tí ò bá ní ní ìtumọ̀ ẹjọ́ fi tẹ́lẹ̀ tó àwọn kan jìde ń gbàtán ní oyin ẹ kí o gbé wà láti wá 2.5 million ní kankan ní àwọn ti tàn gbé fáìlì kéèzì láwọn lọ́yà oríṣiríṣi ní ìjájà ìjà àwọn òkú ìjà ọlọ́run ti dé bẹ́ẹ̀ tó òun ló fà á lóbi lóhùn túbá kìí ṣe kéde lọ ọlọ́run ló mú dé bẹ́ẹ̀. arákùnrin yẹn bá sọ fún ọkùnrin pé kí ló ń kí ló ń wá òun wá òun fẹ́ túbá rè lọ́dọ̀ wọn sọ́dọ̀ wọn gba túbá wọn ó ní kí ló ṣe lóun ti pa èèyàn ọgọ́rùn-ún ó ní àá mẹ́rin náà kíá mí tóba nínú tóba kí ló fẹ́ di ọgọ́rùn-ún tó fi lè túbá túbá ilẹ̀ wà túbá ìlọ́ba túbá ó ti fún ní mọ́jẹ̀ mu ní kọ́ndíṣọ̀n túbá yẹn ni pé torí tó ń gbé yẹn àwọn aláburú pọ̀ mbẹ́ kó mbẹ́ kó mbẹ́ lọ́pẹ́ bẹ́ẹ̀ náà ṣéǹjì ẹ̀nvárọ́mẹ́ntì rẹ tó wá ní òun gbọ́ òun ti bẹ́ẹ̀ kó lọ ó ti palẹ̀ mọ́ kó òun ṣéǹjì ẹ̀nvárọ́mẹ́ntì ń lọ lẹ̀lẹ́mì rẹ bọ́ sí lẹ̀lẹ́mì rẹ sọ́ sí ọlọ́wọ́ bá níbẹ̀ yẹn ọ̀sánà ní pé ọ̀padà wá di ẹni kẹ́nà lè torí pé ẹ̀mí rẹ̀ ti ṣe kí ó ti síkò níbi ìbàjẹ́ yẹn bẹ́ẹ̀ ó fi mọ bí àánú ọlọ́wọ́ bó ṣe tó àti bí ìkẹ́ rẹ̀ bó ṣe ga lórí àwọn ẹ̀rẹ́ ènìyàn tọ́lọ́ máa sọ pé yìí ní ìwé kan bí tẹ́lẹ̀ nítorí o ti fún yẹn ti di ó ti di ìkù ó ti ó ti ó ti nílà tìlà náà àníbi tó ń ròyìn ọlọ́run ọba pé ọlọ́run ọba ẹ̀dọ̀ ọ̀jẹ́ ike ti gbogbo yányá àti èèyàn ìntàkùn wọ̀jìnnàkùn àlà àfìjàre kọ́ndìn wọ́ọ̀ṣìdìn ẹwà ìyá ọmọ ọ̀tá yányá wíwá ìbá kan náà pé eléyìí ọmọ bú eléyìí ọmọ bú ọ̀tọ̀ ọlọ́run gbogbo ìtẹ̀wá rí bẹ̀ yányá gbogbo ayé ọlọ́run bá ní wà wọ́ọ̀yì ọlọ́run bá ní gbogbo iye iye bẹ́ẹ̀ ti ya ọmọ bú kò dín nǹkan kan kù nínú ọlá ìlẹ̀ ọlọ́run kò dín nǹkan kan kù pé ah ike ẹ ọgbọ́n tí wọ́n á mọ̀ lé mọ̀ ọgbọ́n tí wọ́n á mọ̀ lé mọ̀ wọn tẹ̀ láti rẹ̀ tẹ̀ fẹ́ tó wá ní nǹkan tí gbogbo olùbá takúbọ̀ lọ́wọ́ dídí ti kọba àdúgbò gbọ́ ará àdúgbò takúmọ̀ lọ́wọ́ pé gbogbo wọn lọ ẹ ọkọmọ wa ewu inú ló sì mọ dábàá jẹ pé ọlọ́tọ́ wá nìyẹn nìkan kọ́ lẹ́wọ́ anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum àtẹ̀yìn àtàlìjẹ̀nú àtẹ̀yìn àkọ́kọ́ yìí ẹgbẹ́ tó mo ti dá lẹ́lẹ̀ adam yóò fi fi parí rẹ̀ táyé yóò fi parẹ́ alẹ́ àti kọ́lbin wọ àṣìlẹ̀ gbogbo ìwà bẹ̀rù ọlọ́run pé wòlíì ààbìdùn sọ ìmọ̀ ìtẹ́kìyù gbogbo yìí lẹ́ta jẹ́ olùgbèrè ọlọ́run lálàgbó ń jẹ́ olúwa ní ìpàdé ìlú ọjọ́ ẹ̀dẹ̀ fi mú kí ṣe ìpàdé ní òlékùn kẹsàn-án láti ní bá kò sí kò ní kankan ọlá mi mo fi ọlá mi ti pé ẹni tẹ́ bá ṣẹ́ tó bá jẹ́ bá fi yà jẹ́ tí wọ́n wá ń dò kò tí ó tọ̀ tó bá fi tó bá ṣẹ́ tó bá fi yà jẹ́ lórí ó tó pẹ́ ẹ́ ẹ́ that's good ni èèyàn ní bá kò kò sí tó burú mẹ́ ó tẹ̀ ó ti dọ́gbẹ́ sí nǹkan kan nínú ẹ̀mí rẹ̀ nínú ojú rẹ̀ nínú ọkọ rẹ̀ wọ́n pe àti kí yìí. Ṣùgbọ́n àbẹ̀tọ́wọ́ bá fẹ́ sànú lọ́kọ̀ ọ̀gbẹ́ ẹ̀ ẹ̀ bá ṣe ìjọba ṣe wà kó pẹ́lẹ̀ ọ̀run yóò jẹ́ kí bó ṣe láwùjú kó ọwọ́ àjẹpẹ́ àwọn òbí ọ̀wá àmọ́ àgbà pẹ̀lú àwọn ẹgbàjẹ́ olùdé báyìí wọ́n bá fi lóńgbé ta ọgbẹ̀rún tí hmm, ó rárá bá kún ní ọlọ́wọ́ bọ́lá rẹ̀ ó jọ bùn wá lórí mi ẹ̀ẹ́dẹ̀ẹ́ kí mo rú sójú mi báyìí mọ́tò kan lè ní ojú tí wọ́n fẹ́ ẹ̀dà wọ́n wá ní ọlọ́run lábàá ẹ̀dà. so ìdí tí ń sáyà sọ ni pé ọmọ èèyàn kò sí ẹ̀ka mọ́ra pẹ̀rẹ pé ẹni orí òun lè pé táyáyá kò lè pé táyáyá sọ́wọ́n ọba tó dá wa òun lọ́ba tó ṣe pé tẹ́ ẹ bá ṣẹ̀ kò dín nǹkan kan lọ́la rẹ̀ náà ni èéfín nílá láti forí jìyàn kìí tó nílá láti tó sànú yàn lẹ́yìn ìgbà tó tó ṣẹ̀ tán torí ọlọ́run ọba àgbà tó pé tó pé pérépéré ni tọ́lọ́ fi ní pé lílo ayé tó bá rẹ̀ kẹ́ gíráàfù oríṣi ló wù mí ọlọ́run yóò gẹ̀rẹ́ ìdá dárí sàyà tí wọ́n ní mò ń pè ní sílé ọ̀la òye àti máa yẹ ṣe ìlà ọ̀sẹ̀ ọ̀rọ̀ tí ń sọ́kì ní tó bá wù mí wá ti gbé ẹsẹ̀ rẹ̀ sójú ọ̀nà tí ní ntẹ́ni ọlọ́run ṣe rí ni mo ń tàlàyé fún yíyan o. ويريد الذين يتبعون الشهوات يقولون شفوا أما وتشفي شهوات أدنى إلى أن بكيري ayé làwọn wá káàkiri ọ̀fẹ́ràn ayé wọ́n fẹ́ ṣe ayé wọ́n fẹ́ ṣe ayé wọ́n fẹ́ ṣe dúníyà nǹkan àwọn wá kí ni pé ayé yẹn kò fẹ́ rí tẹ́lẹ̀ iná ẹ̀yìn tẹ́ wá lẹ́fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ó ti fẹ́ kárí yẹn àlọ́ yóò ní ṣe ọ̀rẹ́ wọ́n ti ọmọ jẹ́lẹ́sìn ọlọ́run nìkan wọ́n lọ́wọ́ àwọn sínú ayé wájú lọ́ta ayé tó ń táwọn tí wọ́n bẹ nínú ayé tó wọ́n fẹ́ sọ nínú rẹ̀ ọlọ́wọ́ ayé wọ́n láyé ọ̀dọ́ ọ̀lẹ́ntẹ́rọ̀ àǹkàlì yahudu wọ́n lẹ́nu lọ́sọ́rọ̀ àtà tẹ̀tẹ̀bẹ̀ àmìlátàkù àwọn yahudu àwọn nasọ́rọ̀ fún ilé ìrìyọ́nù tẹ̀yìn tẹ́fẹ́tẹ́fẹ́ ọlọ́run láéláé tẹ́fẹ́ ọlọ́run lè ní fẹ́lẹ́ ọ̀sẹ̀ ìyẹn mùsùlùmí tó láìkì yahudu àti nàṣọ́ra kò lè fẹ́ràn ìyẹn mùsùlùmí láéláé ní ọ̀nà kẹwọn ní gbogbo pé wọ́n ti lọ lè fúlàní wọ́n ti ń ṣe kíní kéèké tó mùsùlùmí aláì wọ́n ti àwọn kọ́ńfẹ́rẹ́nsì kan títí nìyẹn ní agbára kiri kankan fúnra ọlọ́kan lù síta ni nítorí náà ìyẹn mùsùlùmí àwọn kiri láti kó yí wọ́n lé o kéé táwọn nìkan wọ́n ti lé láti jọ tó ni lẹ́yìn mùsùlùmí ولن ترضى عنك ولن لن لن غالبا لن كأما يموت أتمنى صورة أولي يونسيو حتى تتبع ملتهم عرفتوا ما تهيل أنا تتتون جلسهم لهم وطوى يونسيو bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń ṣayé náà tó ń wáyé kí tó fẹ́ ṣe ìdínà káàkiri tó ń fà tẹ́wárí àwọn àáfàá tó ti ń sún náà bí ayé ti wọ̀ wọ́n ní ẹ̀mí ọ̀fẹ́ jayé àwọn kan bẹ ṣe pé ìsúnà yìí ni wọ́n fi gòkè súnà yìí náà fi gòkè ẹ̀kọ́ súnà yìí ni wọ́n kọ́ wọn ẹ̀kọ́ súnà yìí ni wọ́n kọ́ wọn ẹni tí ó ní ìtàwọn tí wọ́n lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ súnà mélòó yọ̀rọ̀ yáàdì mélòó Mádínà mélòó Mẹ́kà àmọ́ ayé ń bẹ lẹ́nu wọn àmọ́ ayé ń bẹ lẹ́nu wọn tẹ́lá yẹ lónìí. فلا قطعية تقاري الإنسان تقاري تقاري مفسر دراسات إسلامية شريعة قوانين فوتو لو يكاكر نجودو نجودو يعني عارفين ما فيها في يوم كي عن صنون عن شيء يعني شيء يعني شيء ظهر الفرح لكن وسطها يكفي تكفي لا لا لا في ليك وتجيني أنا لا نغش الفرح كيف لا نفرح yóò àjọ yóò àjọ àkótó yóò àfọwọ́ méjì báyìí. mi ṣe ṣe ẹ̀sìn ọlọ́run lélẹ́ yìí ṣẹ́sìn ọlọ́run lélẹ́ yìí ṣẹ́yìn tẹ́lẹ̀ ṣáájú ẹ̀sìn lélẹ́ yìí. ayé rẹ̀ yìí rẹ̀ jẹ bẹ́ẹ̀ wá ní sẹ́pà wá ti wá dúró tán sọ́ọ́rí sí ẹ̀fẹ́ ń jẹ ayé yẹn tán níjó tó wá kó ní kí a kárí àwọn náà lọ́rùn kárí àwọn lọ́rùn kó lẹ́yìn tó ṣe pé kò lẹ́nu kíní ẹ̀ láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ̀lẹ́ta kan ṣùf mọ̀lẹ́ta kan ṣùf lẹ́nu tẹ̀lé ayé rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti fà á wọ́n ti rí fà á pé adúrú owó tí wọ́n ti fún yín yìí a ẹ̀yẹ́ mú kíní kíní kan ẹ̀yẹ́ mú kíní kíní kan ẹ̀yẹ́ mú kíní kíní kan ẹ̀yẹ́ dákẹ́ o a ẹ̀mọ́ dákẹ́ ẹ̀yẹ́ wọ́n ayé yìí gẹ́gẹ́ wọ́n ní òótọ́ ni òótọ́ ni àwọn kọ́mọ̀ ní ká mọ́lọ̀ yìí ah. wọ́n gbà pé àwọn ń bó ìsìn ọlọ́run ọba ilé tán àmọ́ àwọn fẹ́ mú ìjọba gẹ́gẹ́ kọjá fáwọn làwọn ọmọdé bẹ́ẹ̀ àwọn làwọn ọmọdé darí ìjọba àwọn fẹ́ ṣe ìjọba fẹ́ ṣèjọba kìí ṣe pé ìjọba ẹ̀sìn náà fẹ́ lọ́ọ̀jì ọkẹ̀fẹ́ ṣèjọba tí ó gbé ọ̀gá yé wa láti ọjọ́ máa ń sọ ibi ìgbésẹ̀ wọn ní kọ́ńtà ìgbésẹ̀ wọn ní gbogbo ní kọ́tọ́ọ̀lù ìgbésẹ̀ wọn ní kiri kan ìgbésẹ̀ wọn ní èkó lẹ́kọ̀ọ́ state yóò jẹ́ wa nísìn sábà sọ pé àwọn ẹ̀kọ́ àrùn mùsùlùmí àwọn tó ń jẹ ojúgbà àwọn gangan àwọn tmc àwọn tàdọ́múnù ẹwà ìgbé ní ìgbò tí wọ́n ṣe lọ yìí lẹ́kọ̀ọ́ tí wọ́n kiri ẹ̀fẹ́ ah, ẹni tó bá ń tẹ̀lé tẹ́ǹdì àwọn àfà tí wọ́n láwọn ń so mọ́ sáńtì bójú ẹ̀sìn pé àwọn àfà tí wọ́n fi súnà bójú àwọn àwọn fẹ́ wọnú òṣèlú ẹni tó bá tẹ̀lé wọn lẹ́jọ́ níta yóò wá rí pé tó hmm. ǹgbà Tinubu fẹ́ lọ nǹkan kan polongo ni pé muslim muslim tìkẹ̀ tí òun lábàá lọ́wọ́ àníṣẹ́ láti kú muslim muslim lọ́wọ́ o kódà ọ̀tọ̀ ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ pé wà lọ́tọ̀ ọlọ́run àwọn tó bá dé àwọn dìgbò àgbákò làwọn eléyìí fẹ́ sí o kiri kankan kiri oríṣiríṣi ọ̀rọ̀ kódà lómi gan-an ní bẹ́ẹ̀ ni sọ pé àà kìpó ní kí wọ́n dìgbò ààkiri wọn bálágá ìlú àfikẹ́ tí wọ́n sàlàyé rẹ̀ kúrò ń gbà wọn ló tó bá rẹ̀ pé ẹ́ ọ̀rọ̀ yìí níbi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí níbi pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí àwọn ilé yìí wọ́n sọ orí ìyọ̀mọ́jọba wọ́n sọ orí ìyọ̀mọ́jọba ni ìjọba ti dá wa mọ̀ pàlọ́ ìjọba dá wa mọ̀ tó wọ́n mọ̀ pé àwọn ilé yìí wà ní problem pẹ̀lú wọn àwọn wọ́n tó ti fẹ́ instigate àwọn gọ́ọ̀mẹ̀ntì tó ti fẹ́ gbogbo àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn ò jòkó látàn o tápá bá ní ibi àjẹndà bẹ́ẹ̀ wọ́n ti wá wọ́n ti wá lé ogún àdánù ọmọ ọmọ ọmọ kíni ẹnì kọ̀ọ̀kan tó lẹ́lẹ́sìn àwọn oníkéwù bẹ́ẹ̀ nù wọn náà wọ́n ẹ̀sẹ̀ àwọn oníkéwù bẹ́ẹ̀ nù wọn wọ́n mọ n tó ń jẹ́ fáwọ́rítì òǹkàdùkú níbi dáwà rẹ̀ wọ́n mọ̀ so wọ́n pariwo ń bá àwọn kiri ẹwà ní kàwé wọ́n dìbò bí nìkan kiri kan kiri kan fẹ́ àlọ́ òun ẹ̀ ń ṣe yìí kiri kan ah muslim muslim ti kẹ́ ẹ̀lùmí jáde ń tọ́lá tẹ̀wọ́ rẹ̀ tọ́lá tẹ̀ka kẹ́nìkó ní ọmọ ha ṣàhádà ní ṣàhádà rẹ̀ ọ̀pọ̀lọ̀ fẹ́ ní ẹgbẹ́ mùsùlùmí mùsùlùmí sọ fún ìgbà tó di pé kí ní ìpadà materialize tán a rí pé mùsùlùmí àti mùsùlùmí náà ni bọ̀ ha ẹ̀kí ẹ̀yìn ẹ̀yìn kí ní tẹ́ ń jẹ́ Tinubu àti àtàkìkù rẹ̀ Ahmed àti àtìkù àwọn èdè mùsùlùmí mùsùlùmí sọ́lé lò sí ọkọ̀ ẹtù wo nọba tí wọn eléyìí tẹ muslim muslim eléyìí muslim christian ẹjẹ alọ́gbọ́n muslim muslim àti ẹmọ ìdó ẹmọ ìdó ìgbà tí yóò fi pé ọ wọlé náà títí mo wọlé náà ṣe pé muslim muslim náà wà bí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì ni wọ́n ti yíò bojú ni o apc pdp ni wọ́n apc àti pdp tògbà tó wá di pé wọ́n fẹ́ dí gbogbo náà àwọn afọ́ àyíká jáde bọ́ta wọ́n jáde bọ́ta sámú ni wípé eléyìí o ti ń bọ̀ yìí àwọn ò ní lọ wọ́n wá jáde pẹ̀lú àìlẹ́sì orí gan-an ìgbé bẹ́ẹ̀ ni ní APC kí ń lọ́wọ́ abẹ́ Sanwó-Olú kírísítẹ́nì ni ní PDP Jandor lọ́wọ́ abẹ́ òun jẹ́ muslim ó yá Jandor ní kíníkan lókọ rẹ̀ ẹ́ jẹ̀dọ́ kíníkan sí muslim wà ní kíní lókọ rẹ̀ inú muslim báyìí muslim lókọ rẹ̀ gẹ́gẹ́ wọ́n ni aaa wàhálà wá di pé àti ah, mùsùlùmí lélẹ̀ yìí àkíntẹ̀lẹ́ ah, ní kátó bá lọ ẹ̀rọ èyí tìí lẹ́ni ẹ̀yẹ torí pé àwọn òwò ẹ̀yìn bàbá tí ó wọ́gẹ̀ àwọn afẹ́jọ ń lú àfẹ́kọ́ jẹ́ pé APC ni ó wà ní òkè lẹ́kọ̀ọ́ KPC wá wà ní KGC tó jẹ́ mùsùlùmí kó wà mẹ́ wàlẹ́ ó mú ó mú ìrìn justification wà lọ́ba mo gbọ́ báyìí lẹ́nu àbábẹ̀tò láṣà fi ni ọlọ́run fẹ́ dúdú sí jẹ́ Tinubu láàbù káwọn tuntun náà á ti kò fún ẹ̀yìn Sanwó-Olú tó jẹ́ Christian bẹ́ẹ̀ ni Christian lè ní náà àmọ́ òun náà láti kò fún àti ní yín tú. bẹ́ẹ̀ ti wá wà yẹn wọ́n tí wọ́n wá tí èrì tí wọ́n wẹ́ ní bòrì tí wọ́n fò ó papọ̀ ara kìtì náà wọ́n ènìyàn pẹ̀lú ìtọ́nà tó tẹ́lẹ̀ ìjọba pẹ̀lú báwọn kárí ẹnìyà lọ́n kógbà wọ́n fà kógbà wọ́n kọ lẹ́tà ọ̀dáhùn torí ibi lẹ́tà náà wọ́n ti máa ń mú pẹlẹbẹ pẹlẹbẹ lẹ́dẹ̀ rẹ̀ lákàrà àti wá sí tọ́lá ti lọ ọdún yà ọdún yà ọ̀fẹ́lẹ́ sáàmù pẹ̀lú anímtì nìkan ní ọ̀fúnla ìyẹ́kálẹ̀ pàdé tó ẹ̀ṣẹ́ ìdàkan lọ náà yìí ọ̀dọ̀ bọ́ wá mílíọ̀n kẹrọ ẹ̀dá tẹ́bírí aláàfihàn ọmọdérì tó ẹ̀yìn náà ni ẹni ìdẹ́gbẹ́lẹ́gbẹ̀ẹ́ ká fún yín pátá ọkì ọ̀lọ́rùn so ويريد الذين يتبعون الشهوات أتمني في أدوائي ثم سيروا أن تميلوا ميلا عظيما وبكثير يميل بكثير جدا ويميل كده كده يعني كيف يدير كيف يميل tẹ́ẹ̀kì sẹ́yìn náà padà lọ́rùn tòkòtò gbálẹ̀ tẹ́ẹ̀mọ̀ sí agbára wọlé báyìí tẹ́ẹ̀kì ó ní àbíkẹ́ pẹ̀lẹ́tẹ́ẹ̀kì ẹ̀ ẹ́ ó ní ìkẹ́ àwọn ìmọ̀ gbogbo tó wá ti ń bá wọn bẹ̀ ní kẹ́rin náà bá wọn bẹ̀ kẹ́dé bẹ̀ ní kẹ́rin rí ní kọ́dá yín mọ̀ nípa yìí rèé pọmọ rẹ ní kẹ́ ní ipò nínú ìlú ìdá ẹ ti ẹ ti ṣiṣẹ́ fún ìlú yìí gan o ẹ ti gba oríyìn gan ẹ ti gboríyìn ẹ ti gboríyìn kẹ́dé bẹ̀ òrìdù àtún nílùú mẹ́ríland ọ̀rí ìmọ̀ wọ́n ní bòlẹ̀ tí wọ́n ṣe ní ṣe bọ́ ni òrìdù àtún nílùú ẹ padà fìyẹ́yẹ́ ni ó tó bá ṣe rí nìyẹn bí èsì gbọdọ̀ mọ́ sọ́ra nìyẹn nígbà gbogbo tí ẹ bá ń tẹ̀sìn ọlọ́run wà mọ́ àwọn ọwọ́ wọn náà wọlé rẹ̀ díẹ̀ ọwọ́ wọn náà wọlé rẹ̀ díẹ̀ tọ́ọ̀ bá tají kíkà kiri lẹ́yìn ọkàn bá rẹ̀ nìyí torí ọdún ẹ̀rọ ṣe ìdàbí kí ọdún wà lórí àyà ọ̀wọ̀ ìtají kí ọmọ gbogbo gbà fún ṣé mo tún wà lórí ìjọ ọ̀nà ìráyè ti ṣe kí mo kí mo lè wà lórí ìjọ ọ̀nà ìráyè ó lórí lórí ẹ̀kọ́ tán wà lẹ́gà tó ní kókó ni pé ọlọ́run ọba àti kí ọmọ bẹ̀ ẹ́ ìdí yẹn fi ń fi يوم القيامة ربنا ربنا لا تزغ قلوبنا بعد أن يبقى أدريتنا وأحب لنا من الأيام الجلون طالما ما يجي في وعليه مناسي وعلوري شده ودواء bákan ni ó sì máa kíyè sí ara rẹ̀ bákan ni ó máa kíyè sí àwọn táwọn bá tí yẹn bá ń bá rìn ó sì máa kíyè sí ìfẹ́ ayé láti wọ́n náà léyàn sí ìṣe yìí à pé ayé yóò kọ̀ ọ̀rọ̀ ẹ máa ṣàkíyèsí rẹ̀ nígbà kan ó ìjọ mi tó báyìí àbúrò tó agbó olówó fún mi nígbà nílẹ̀ gbé kalẹ̀ náà fún ẹ̀dá rẹ̀ náà bá fún wọn ní. tó ń lọ lẹ́ẹ̀dí ẹ̀mù ń lọ lẹ́ẹ̀dí ẹ̀mù gbogbo wọn ọ̀pẹ lápẹ̀lá fún àwọn alágbájá ló ra ohun jẹ́ fún wọn fẹ̀gbọ́n fún wọn ẹ̀sì sọ fún wọn ẹ̀sì sọ fún wọn ọ̀dà kò ní dídẹ́ nù Báwo ni ìrẹsì yóò ṣe ṣe yàtọ̀ ní àárín tó jẹ́ àbúrú ti ọlọ́ọ̀bá àti ti ìgbèsè nílé nǹkan tí bá ń ṣèyàn? Náà, wọ́n ní kó láṣe máa àwòrán ọlọ́run àti àwọn onírúurú ṣèǹtọ́ọ̀lù níbi kan tí wọ́n ń mùsùlùmí gbọdọ̀ mọ̀ pé gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ fún bí wọ́n lè pè ọmọ yẹn ṣaláìsí wọ́n jíyàn ní dúkìá ọkọ̀ owó yàn èèyàn lápúdẹ́ǹtì gbogbo eléyìí aburú ni tó ṣe pé ọ̀dọ̀ ọlọ́run ní fún ọmọ wa. Tọ́lọ́ ń gbàgbé ọlọ́run àwọn ìlú èèyàn ní sábà lórí àwọn aburú. Ṣé pé òun yóò sọ fún ọ̀nà ṣe é bí akọ́ ní ilé ajá ajọ kẹsẹ̀ bọ́ọ̀lù ní ti sàǹkan sí ọ. Ó sì rí ọwọ́ mi lórí bísíǹsì rẹ̀ yìí. Tòun ṣe oṣù bẹ̀rẹ̀ bísíǹsì tó sọ pẹ̀lú ọjà tí wọ́n ń tà wàrà wà ìtàwọn kò ti ni ó fi sábà pẹ̀lú gba pẹ̀lú nǹkan tí ó ṣe àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ó wu ọlọ́run náà ẹni tí inú rẹ̀ bá ti kó dáadáa yóò fẹ́ ọlọ́kàn yóò ti kó bẹ́ẹ̀ ó ti wu ọlọ́run báyìí kí èyẹ wá rí pé ènìyàn ṣe rú nǹkan yẹn ó sọ bẹ́ẹ̀ ló sọ wọn náà ti gbé nǹkan ṣẹlẹ̀ wọn náà bá ti jọba lòdì ń bẹ̀ tó dáàbò bí ọlọ́run túmílẹ̀ lébó ti ẹ̀bá máa ń túmílẹ̀ lórí ọlọ́run ìlú ìyẹ̀kọ́ lọ́dọ̀ ọlọ́run ni wọ́n padà tuntun ní àìmọye nǹkan níbi fún ògùn ó ṣe ní fẹ́ṣẹ́rù yẹn gẹ́gẹ́ tí ò ní ṣe kí nǹkan tún ò ní ṣe tó nǹkan ọmọ tẹ́ kàrí sí sí èṣù wọn sápamọ́ sí láwọn àjọyọ̀ ṣerú kan láwọn gbà tó ṣe tó ní pé kò ṣe o àgbápọ̀ ọmọ lọ́wọ́ ya ọ̀sà ìrìn òun náà rìn òun rìn ẹ̀rùn rẹ̀ pé àkóṣe ní kankan sí ẹ̀ ọlọ́run yóò ní ṣe ẹ àbí ni àhẹ́kọ̀ wọ́n wà ní àná rẹ̀ àdúgbò tó ti wọ́n àwọn àárín ìdákẹ́ rí o tó ni òun ìṣẹ̀lẹ̀ fẹ́ ní tiẹ̀ àwọn ọ̀rọ̀ oríkìlì ẹjẹ́ tó sọ mí bí wọ́n ti kí ìwọ́n jẹun tó máa ń tẹ̀lé aṣọ ọ̀rọ̀ dáadáa títí ó padà wọ́n nílá rẹ̀ pé àti tẹ̀lé aṣọ ọ̀rọ̀ ti wà nílá bí ẹ̀ka ni máa ń ta yóò fihàn ẹ́ fihàn ẹ̀ka ni máa ń ta fihàn lórí yóò tó wá wò pẹ̀lú àgbápọ̀ àwọn òun ni ara lè jẹ́ òun ẹ̀ka àti ọ̀rọ̀ǹdánà òjòjúmọ́ àdìbà wọ́n ta ah, tí pé táwọn wálé mi rẹ̀ pé àlù ọ̀rọ̀ǹdánà òun ni àdéhùn olóúnjẹ jẹ́ gbogbo wa ní ọ̀sọ̀kà tí pé lóòrè ọmọ tó kó ń ba aládámọ́ tó fi rí bẹ̀rẹ̀ ó ti lọ èṣù ti fẹ́kẹ́ ní ìlú súnmọ́ yẹn lọ èṣù wọlé nù tó ọmọ ọ̀rọ̀ wọ́n ní báwo ni èyí ó ti lè máa ṣe àdúrà ní ìlànà ìsìlámù ọlọ́pàá ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọn jẹ́ bóyá fún ẹ tí ò sí ń bẹ̀ àdúrà ní ọ̀nà Islam kì í ṣe nǹkan tí ó le tó kí ọ̀tọ̀ ń kọ́ lọ́wọ́ ọba kí n kò tẹ̀rẹ̀ pẹ̀lú àti òkè ń yan ọba kí n bèèrè kẹtẹ́ ọba fẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti lẹ́rìí kọ́ náà ní ìlú kí ó ṣe nǹkan yẹn fún yẹn tí wọ́n wo àwọn àsìkò tí ọlọ́run gbàdúrà fẹ́ lórí sùjúd tàbí àforí kalẹ̀ nígbà tí wọ́n bá jí ní òru àtàwọn àsìkò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ wa. wọ́n bẹ̀rẹ̀ ní àsàlámà ètò sáàbì alákòókò wọn máa wo àtìyàwó wọn yìí jẹ ògùn. ìyàwó tí ìyá bá fẹ́ tí wọ́n onídogún ìyàwó ni àwọn kìrìsìtẹ̀ tó dogún kéjì ìyàwó gan islamically àwọn bẹ́yà ó ti fún lóyún wọ́n ti fi wára òun ti fi hàn. ìbò ìyàwó ti wà nílé rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti so rẹ̀ fún oúnjẹ òkà wọn títí kọ́ ti bí àwọn nǹkan síwájú ọwọ́ lọ lè ṣe tí ò níta àti rẹ̀ ti clear àti rẹ̀ hàn ìyá ẹ̀rọ lè ọ̀rẹ́ ọ̀jọ́ ara rárá rárá tó àbí àbàbàbà tí wà ní àyíkò lè rí wọn ní ìrìn àyíkò tó láti òní àyíkò àbí àti àjẹmọ́ àìrọ̀ òwe kọ́ wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n bá lọ sí bọ́ọ̀lù bá lọ sí ọ̀sítà wọ́n bá jẹ́ àkókò òun kọ́ ò ìyàwó náà jẹ́ obìnrin wàtẹ́ inú òfin nílò ní ìrìn ìjọba a ah, ṣèyàn tó jẹ́ ọ̀nà irú rẹ̀ ní ti ń déyàwó ẹni ẹgbẹ́ni yẹn bá gbà padà àmọ́ ọmọ yẹn kì í sọmọ rẹ̀ lójoojú wọ́n wà wọ̀ ẹ̀. Let us explain this after the Tawawi. They announced that the Nabila is the least which we can believe now. I will say it now. They will say, Raka 4, Adama 2, Raka 1, Say Allah from the 2, 3, say, Tawawi. Now, Bẹ́ẹ̀ni ẹ kàn lẹ́yìn tó parí ẹ̀lẹ́jẹ̀ ìròyìn, wàláì, kọ́lá àtún àtún pàrọwà sáwọn bàbá wa pàrọwà sáwọn bàbá wa inú ìlú nílọrin kìíní yọ ẹ̀kan láti ìsìn rẹ̀ èyí ṣe ogun kan tí a bá bá ta bá ń ra bàbá ní lábọ̀ kan sínú pàmò bá lọ ìṣògùn kan bá bá ń ra bàbá lọ àfi ń ta pé àwọn olùkọ́ àrùn àbá àwọn olùkọ́ àdìs so kódà ti sin kò sí ọtí bá gbọ́n náà sílẹ̀ àwọn báyìí tọmọ tí ní máa ti wá yà inú ló bàjẹ́ ah, ah, ti áá sí lòun ní àlè kódà àwọn ti yẹn nìkan ti fún òun tó máa tó tó lọ gbọ́gbọ́ yá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ nábìlà áá so àlá yìí máa ń bá ìlú jẹ gbogbo bá ti tó wá ìdá sinapira sanadi ọmọ rí sinadi ọmọ rí wọn sẹ́wọ̀n àmọ́ kó dájú tó kún un lọ padà kílẹ̀ ẹ̀wọ̀n gbà pẹ̀sẹ̀ kọ́rọ̀ àníyàn náà bọ́rọ̀ àníyàn ti lé ní wọ́n tàbí àlẹ́yìn kan tàbí àníyàn kiri tẹ̀ onílẹ̀ kẹkẹrà onílẹ̀ kẹkẹrà bí àníyàn kẹkẹrà wọn nìkẹ́ ìwé àníyàn bí àníyàn kiri jẹ́ bí àníyàn tuntun ti kílẹ̀ fún káàdùkú pé àníyàn wọn kàn nínú nínú wọn àkọ́dà ramadan àyídà àníyàn rẹ̀ àyídà àníyàn ramadan tó irú àlẹ́yìn náà padà kílẹ̀ tó báyà nígbà wọn nínú anáfíà tó wà lóru ní àmẹ́jì ò yẹn rí nígbà tí wọ́n lọ pé eré e náà ti kí ní òsè o ẹwọ́n ń fẹ́rẹ̀ ìgbé wílé fún pé náfíà lè yẹ ni sáláwà méjì sáàtì àkan sáláwà ní sàláàtì àdá mẹ́ta lílá bí mẹ́ta wọ́n wà ní wọ́n tó bá mọ́ sàláàtì àdá tó bá mọ́ lílá bí so kẹrí ásámù yẹn gẹ̀gán ásámù tẹ̀sí yẹn gẹ̀gán òun ní tàbí ẹ̀lẹ́ gbọ́ kẹ́nìkan kò láyé ẹ̀lẹ́ gbọ́ orí láyé kẹ́nìkan kò ásámù tó tẹ́lẹ̀kùn wá rí òun bẹ̀rẹ̀ ti mọ̀ pé àdéhìí ọ̀sọ̀ yìí kò ní ìpìlẹ̀ kankan fún ẹ̀sìn ọ̀rọ̀ dídíà ní jẹ́ olóògbé ní dídíà dídíà ada ada le, ní èṣù ni, ini ní ọlọ́run bọ́lá kọ́lá nẹ́rì lábẹ́ lẹ́sẹ̀ ní ọdún ọdún lábúrò wa náà ó ní àwọn afáwọn orang ọlọ́run bọ́lá kọ́lá nẹ́rì kó bá nẹ́bí dia, wàtí ìlà kọ́lá dia, dídíà nílẹ̀ kó fún nẹ́bí lẹ́gbàá wàtí ìlà kó bó tún nẹ́bí gbá ọlọ́run bá tí wá ọdún nítorí wọn ń bẹ̀rẹ̀ àdúrà gbogbo àwọn so bíbí àwọn àfikì ṣètọ́nù fún àfikì so bíbí àṣetọ́nù ni o so dákun àwọn ọmọ ń jẹ ẹ̀sìn lójú àwọn èèyàn náà ni wàá kí aláṣẹ ìpínlẹ̀ pa ní ẹ̀rọ kìí ṣe fún àlẹ́ yìí Thank you.